bá mi wò láwòye bá mi wò láwòye kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́ olórí olúwakẹ́mi mi ò kó má ṣe dàgbàyà láyé o kó má ṣe bà mí lórúkọ jẹ́ bá mi wò láwòye bá mi wò láwòye bá mi wò láwòye kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́ olórí olúwakẹ́mi o kó má ṣe dàgbàyà láyé o kó má ṣe bà wá lórúkọ jẹ́ kọ́lọ́n bá mi wò láwòye <sighs> sórí ọ̀rọ̀ ọlọ́run yé ẹ̀bẹ̀ mi o a kàn ṣe nǹkan míì ó ní bó ṣe máa ń to nǹkan ẹ̀ ṣáá dúró tí ò bá sí ṣù kí làbá máa pè níyàn no ká ní kò sí àgbàdo kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan in fact ọlọ́run rí i pé kò dáa kókùnrin nìkan wà ó ní kóun fi obìnrin kan tì bí wọ́n ṣe wá wá lábúrò mi yìí It's one of the best things that ever happened to me. Uh-uh. Seriously. Hey, mommy, kilo ló bọ̀ bọ̀ ọ̀rọ̀ ẹ wá báyìí láàárọ̀ kùtùkùtù? Ṣé lálàá ni? Ṣé rí kilo ni? Àlàkọ ọ̀rọ̀ gírámà kọ̀. Kí ló ṣẹlẹ̀? dunu tó bá ní ha èèyàn kini àrídùnnú èèyàn láyé yìí. ba kí ni ìbá máa jẹ́ àtàbàtúbú tí ó bá sọ lórí ẹ̀gbọ́n mi ṣẹ̀ṣẹ̀ rí mi ni. Hmm. o ṣá máa wò mí bẹ́yẹn. <laughs> àárọ̀ ẹ máa dà ó mi ò understand kí lè ṣe honestly honestly kí lè fẹ́ sọ tẹ wá ń pọ̀pọ̀ tẹ́ ẹ pé gidi. you have been an amazing sister to me. ọ̀rọ̀ mi tún gbóyìnbó. ah ó gbà ó ó gbà ó. <laughs> ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ ara ah, ẹ̀ ń jẹ́ kára máa fún mi bákọ̀bákọ̀. ọmọ dáadáa lọmọ yẹn o. <laughs> ọmọ gidi ló lórí àbúrò mi ò oh ọmọ dáadáa lọmọ yà ó. ṣe fẹ́ owó ni hmm? ẹ fẹ́ yáwó. ọmọ gidi lọ́lọ́rin àbúrò mi ò. ṣe fẹ́ yáwó ni ah, ẹ wo bọ́dá mi ẹ stop mò ń jáde jàre tẹ bá fẹ́ yáwó ni kẹ sọ ah, ó dẹ ó tún ti ń pọ̀ jù. sórí àdúrà kan ṣoṣo tí màá gbà fún ẹ ni pé lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi. Mm ikú ò ní ìpamọ́ mi lọ́wọ́. àmín. you have always been a good girl. Ah, dẹ̀wá wo ó gbìyànjú gan o dúró mélòó nú àwọn ọmọbìnrin ayé ìsìn ló lè ṣe nǹkan tó ṣe fún mi. kí ni nǹkan tí mo tún ṣe ẹ ń wò mí ràn ni kí ló tún ṣẹlẹ̀ òwò náà sọ bẹ́ẹ̀. kí ló tẹ̀ ń pet mi tó jọ bí pé ẹ̀ ń forí yin mi ẹ̀ ń soríṣiríṣi kí ló ṣẹlẹ̀ gbọ́n mi ṣe fẹ́ yáwó ni tó bá pẹ́ fẹ́ yáwó ẹ sọ̀rọ̀ èló lẹ fẹ́ yá ẹ fẹ́ tọrọ ẹ̀. ṣe bí èèyàn ní sùlíà tó gboyún lọ́mọ ọdún mélòó tí wọ́n fi ṣe secondary school ẹ̀ tán tó fi parí university education ẹ̀ ó máa gbóyún ká mi mọ́lẹ̀ ah, ṣe bí wọn náà lélẹ́yìí jẹ́ kí n gbàdúrà fún ẹ mo mọ mo mọ mo wẹ̀ wá in fact i have to kneel down. kí ló tún mú ọwọ́ ah, jẹ́ kí n gbàdúrà fún mi. ẹ fẹ́ gbàdúrà fún mi mi ò ra mọ́tò fún yín mi ò rálé fún yín mi ò àjọsùn àjọṣe yín. téèyàn bá lábúrò àmúyan gan. mo ti dàbúrò àmúyan gan. téèyàn lábúrò tó jẹ́ <laughs> wípé ọmọ dáadáa ni ọmọ tó wípé téèyàn bá bá sọ̀rọ̀ lọ́wọ́ kan báyìí ló ń gbọ́ lọ́wọ́ kan ó yẹ kéèyàn gbàdúrà fún. Ah! olórí olúwa kẹ́mi eh? mú ọwọ́ ẹ̀ wá. Ah! ẹ̀gbọ́n mi kíákíá mú ọwọ́ ẹ̀ wá má ṣàmì má ṣàmì olórí ikú ò ní pa ẹ́ fún mi. Ah, àmín. olórí hmm? ayé ò ní bàjẹ́. àmín jésù. olórí. Ah! Hmm. bó ṣe máa jẹ́ nìyẹn olórí <laughs> yóò lágbára lọ́wọ́ ọlọ́run lákòókò àti yan ẹ. Ah! ò ní gbégun eléegun. àmín. gbogbo past experience ẹ pátápátá oh, lágbára ọlọ́run kò ní affect presence ẹ. àmín. ah olórí olórí bó ṣe lọ́kàn mi mo ṣe ń gbàdúrà fún ẹ̀yin. ẹ ń fún mi lọ́wọ́. bí mo ṣe ń gbàdúrà fún ẹ ó kà mí lára ni olórí ó kà mí lára ni bí mo ṣe ń gbàdúrà fún ẹ̀yin olórí bí mo ṣe ń gbàdúrà fún ẹ <gasps> àkókò àti máa bímọ wàá bí ọkùnrin àbíró. àmín. Ah, wọn bí obìnrin àbíyè ọlọ́run bá mi fi ọkàn ẹ balẹ̀ ah, ah. inú ẹ á dùn kálẹ̀ gbọ́ àdúrà ah. inú ẹ á máa dùn inú ẹ á máa dùn. ẹ̀gbọ́n mi ẹ ń fún ríǹgì mọ́ mi lọ́wọ́ ó dẹ̀ ń dùn mí it's hurting Yeah. Ah bínú mi ṣe rí sí ẹ láàárọ̀ ìlú. oh god. tó bá ń gbọ́ ẹ má dá mi lẹ́kun ayọ̀ mi ló kún. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ wo ẹ má bínú àdúrà yẹn tí ó ti o ah, kó tó di pé bẹ̀rẹ̀ sí ní ṣe pé mo kàn jí láàárọ̀ mi ò mọ̀kọ́ tí mo ṣe mi ò mọ̀kọ́ tẹ fẹ́ rà mi ò mọ̀kọ́. lórí lórí ọmọ rẹ. kí ló ṣẹlẹ̀. mi ò mọ kò sọ ọmọ mọ èmi náà ní lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ <laughs> ah, ah, irú àárọ̀ ìlà màmá rí o kí ló ṣẹlẹ̀ gbọ́n mi kí ló dé. a dáa fún ẹ. àmì ah kò dẹ̀ wá fẹ́ ṣe dáadáa lára mi mọ́ kí ló àmì àdáfẹ́yìn náà. wàá ṣoríire o ah. ayé ẹ máa dáa. àmì jésù. ò ní ṣẹ́kù mọ́ mi lẹ́nu. wo sórí nǹkan tí mo ti fi aláìgẹ̀ ni pé bíi kéèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí orí tágbàlagbà bá ti ń bá ọmọdé sọ̀rọ̀ olórí wo bí tágbàlagbà bá ti ń bá ọmọdé sọ̀rọ̀ ọmọdé ò kì fẹ́ kọ etí etí ikún lélẹ̀ ìtàn pẹ̀lẹ́ tó kọ ẹ̀ wà á máa smile wà á máa rẹ́rìn-ín. ìwé bó mi mo ti bọ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ sọ kí lẹ need kí lẹ fẹ́ because ẹ ń sàmì ẹ ń kí mi it's it's i can't it's i see i can't take it anymore kí lẹ fẹ́ ó ti pọ̀ jù. àdúrà kì í pọ̀ jù fọmọ dáadáa. sórí ah, eh. àwọn ìròyìn ẹ tí mò ń gbọ́ ládùúgbò ah. wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ah, jẹ́ kí ó jẹ́ kí n máa feel proud of you. really i'm telling you ọmọ ní ẹ̀ náà mm. wo téèyàn bá ń gbàdúrà ọmọ láyé. Mm. kó máa fi ké bẹ̀rẹ̀ orúkọ ọmọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ kẹ́mi lórúkọ ẹ̀ àmì ìṣeré. ẹjọ yẹn ara lẹ ẹ wò mí ràn ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi àwọn níbọ ló fẹ́ bá wa dá sọ̀rọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ kò bá bínú dé kò bá jà wá kò bá èbú wa láàárọ̀ ó tún wáá fẹ́ dàbí pé èbú yẹn gan ti mọ́ mi lára bẹ́ẹ̀ kọ́ ṣe jí láàárọ̀ yìí ṣe. jẹ́ǹtúbọ̀ ilé mi èmi kì í ṣe fàìtà o nkẹ́nikẹ́ni kó lórí àbúrò mi yẹ́ nkẹ́mikẹ́mi má sí mi lọ síbi ìjà o aṣọ ìjà mi ti yá o aṣọ ìjà mi ti yá olórí mi ṣó mọ̀ nǹkan màmí ìṣẹ́gun o mi ò travel ẹ̀gbọ́n mi mi ò travel mi ò travel kò dẹ̀ sí ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí gbọ́ngbọ́n lòkè òkè gbọ́ngbọ́n ni mi ò travel mi ò níbi tí mò ń lọ adọ́sùn àjọ ń jí ẹ̀kan kan òwe tẹ́gbà pẹ́ yìí lẹ́fẹ́ travel kẹ́ sọ bí tẹ́ ẹ̀ lọ ká sìn yín lọ ká fàdúrà tẹ̀lé yín ọ̀rọ̀ yín ò yé mi láàárọ̀ yìí ẹ̀kan ń ṣàdúrà ẹ̀kan ń ṣe ó ti fẹ́ máa ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi à kí ni máa miss ẹ á pọ̀ fún kí lẹ fẹ́ miss mi ah, fún i'm not travelling. the very first day tó bá kọ́kọ́ kúrò nílé yìí màmá ah, miss ẹ o. Bàdá mi, I am not traveling. Read my lips. A ló gbé gist fún mi. I'm going nowhere. I'm not traveling. Ṣọ́fẹ́ lé mi kúrò lé ni. Ṣọ́fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ah, ojú yín ló pọ́n yìí, mo lẹ́ ń lọ wọ́n lọ máa ṣàánú mi ò máa ṣàánú fún mi. fọ́ọ̀kẹ́ ẹ bá lẹ̀ kó sí nǹkan kan gígan gígan díndàndàndàn díndàndín díndàndín díndàndín. ẹ̀gbọ́n mi ẹ wà òkè mọ o ẹbí ìwọ náà mọ ṣàánú fún mi o. Eh? mo fẹ́ wọ ayọ̀ tí. Ah. kí ló dé tẹ̀ ṣe bára yóò gbóná náà. ọjọ́ ìyá máa yẹ o. Ah, ah mo ti ń fojú wò sílẹ̀ á mà yẹ ẹ o in fact wọ́n á ní pé ta ló ń bọ̀ yẹn wọ́n ní bàbá ẹ̀gbọ́n ah! I can't wait to see the day ah! ọmọ ni ẹ wo bó ṣe fẹ́ múnú mi dùn délẹ̀ délẹ̀ inú ẹ̀ á dùn ó ní rí bàmíjẹ́ lágbára lọ́wọ́ náà. àmì kí lẹ fẹ́ kí lẹ ah! fẹ́ okay anything name it I will do it for you kí lẹ fẹ́ tí mo fẹ́. kí nìkan tẹ fẹ́ sọ máa ṣe fún yín ẹ̀gbọ́n mi. káyọ̀ mi kún lórí ẹ̀ délẹ̀délẹ̀ yìí náà ni mo tiẹ̀ ti mọ̀ pé o ti múnú mi dùn bó ṣe wà ìwó olórí ah. máa sọ fún ẹ. sórí ah. yorùbá ní wobi wobi wobi wọ́n ní tí ọmọdé bá tó lọ́kọ àfún lọ́kọ hmm. tọmọdé bá dẹ̀ tó àdá ní èèyàn á ládàá let's forget about gbogbo nǹkan tó o ti pass through láti ẹ̀yìn wa. Hmm? At times you don't allow your past to affect your future tó bá ti fi lè allow kí past yẹn kó crawl wá sí present ó máa affect future. ok. Hmm? ṣé wàá débi tọrọ dé dúró yìí sìn at least tí wọ́n bá gbìyànjú nǹkan uh-huh. wọ́n yẹn tẹ́sí bá dáàyàn gúnlẹ̀ èèyàn á tú ẹṣin yẹn gùn bẹ̀tẹ̀ wá wúrú ẹṣin tó fẹ́ gùn níwàá ẹni tó fẹ́ gun ẹṣin náà wá ah, ah, ẹṣin yẹn wàá choose ẹṣin tó ṣe kíni o tó wà òkè nígbà míì ẹni tó wá fẹ́ gun ẹṣin gan lè má rí ẹṣin tó wù gùn tó yẹ pé àwa ẹ̀gbọ́n mi ta lẹ́ṣin ta ló fẹ́ gun ẹṣin ṣe fẹ́ gun ẹṣin ni ṣe ṣe ń wù yín gùn ni kí n mú yín lọ sí beach kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi sì ẹ̀ ń da orí mi rú I don't know kí ló ṣẹlẹ̀ what has come over you kí ló ṣe yín. ok wait wait wait wait ṣàlàfíà lẹwà ẹ tún ti dìde. wait sori sori sori nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí wo bí náà. ẹ mọ igbó mi ẹ mọ pé mi ò ara mi ò ṣe bẹ́ẹ̀ sílẹ̀ tó gbogbo nǹkan tẹ́yìn fi ń lọ mi yìí ah ń jáde mo ń múra lọ́wọ́ ni mo gbọ́ tẹ̀ okay guess what guess what kí ni ẹ̀gbọ́n mi ò lè guess ẹ má dàmú lórí irújà yìí guess what ẹ mọ ẹ̀gbọ́n mi ìfẹ́ bínú nǹkan tó bá wà lẹ́nu irú fẹ́ sọ <clears throat> kí ni gbogbo ilé ẹ̀dẹ̀ ẹ̀ ń wò mí ràn ni guess what látàárọ̀. wait fara ẹ balẹ̀ fara ẹ ah. balẹ̀ ẹ̀yin náà lè máa ń jẹ́ kó sọ̀rọ̀ sí iye báwo ló ṣe máa rí ná lọ́jọ́ yẹn. tí kí ni bá ṣe ọjọ́ wo. tó bá débi. ta ni. kí ló ń bọ̀ ṣafẹ́ gbàlejò ni ṣafẹ́ gbé mi kúrò. nígbà tó bá dé yóò wá mú ẹ lọ. nígbà tó bá dé Yo, I'm alone. Alone. Alone. yóò Alone. mú ẹ Alone. mú wa Alone. síbi. owó Alone. wá mú Alone. lọ. ta Alone. mú yín Alone. ẹ wọ Alone. rẹ wọ Alone. wọ eré Alone. too expensive. Alone. ló gbé Alone. ìbáyìí. ok Alone. ok ok Alone. wait wait Alone. wait wait Alone. nínú nǹkan Alone. ah ṣé Alone. tiẹ̀ lè Alone. rárá báwo mo ṣe máa gé ẹsẹ̀ ti fi rí ti tọ́ bọ́ ní ọkọ lẹ́yìn. wọ́n á rẹ ìzò lóhun náà wá ah, ṣé wọ́n bẹ́ẹ̀ ṣe lé ní. eré yẹn ti ṣe kíní jù náà ẹ̀kọ́ jí ẹ̀kan ní fún mi òun ni tẹ́ ẹ̀kọ́ ń jẹrin ìjarun ìjẹfà lájọ tó ti jọ bí wọn bí wọn ti bí mo ti gbà yín lẹ́gbọ̀n ẹ̀kọ́ rorin bẹ́ẹ̀ fún mi rí ẹ̀dẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ jí lásán kan òru ara ẹ̀ balẹ̀ ok ah. ok ok just ah. name one or two things tó fẹ́ kí n ra fún kí n kàn ṣe fún ẹ kí n just dárúkọ kan méjì bó ṣe mọ́tò bó jẹ́ ilé anything just name it ó dáa. kí ni kan tó fẹ́ ọmọ dáadáa. ilé ìtẹ́ni iṣẹ́ ti iṣẹ́ ti jẹ́ ló tẹ́ ti jẹ́ jackpot. kí ni nǹkan tó fẹ́ mm. mm-hmm. <laughs> mm-hmm. okay okay just just i'm very serious. kí n sọ nǹkan tí mo fẹ́. quote me. Ah, okay. kí ni nǹkan tó fẹ́. Mm-hmm. ọmọ ẹ̀gbọ́n mi ẹwọ Ọlọ́run tó bá lọ jẹ pẹ mọ. sọ nǹkan tó fẹ́ àti tí àtúnjú kò sílẹ̀ torí òde sáré gbogbo ẹ̀ sọ nǹkan tó fẹ́ ṣó tán. Ah. Ток. Мо... moto Mọ́. Mọ́tò. Irú mọ́tò wo? Ká. Ṣé mọ́tò ló fẹ́ àbí mọ́tò àbí ká àbí machine? Ẹ̀gbọ́n mi ṣe mú mi ṣeré. Ní ìmú ẹ̀ṣeré kan sọkún ní gbogbo ẹ̀. Àzìn ká gidi tó jiná machine tó wà òkè O lè kó mẹ́ta pọ̀ o ti sọ pé mọ́tò tún ní ká òtún machine. Àzìn mò ń tọ́lá sọ ah, fún ah. pé téèyàn bá sọ pé machine àzìn ẹṣin mò ń sọ pé mọ́tò tó gbẹ ká tó wà òkè gan. Ah, Dádì wa nìkan o, wọn náà ti mọ̀ mọ́tò mọ́tò dáadé mi tó yẹ pé mọ́tò bàbá fọgá tó kọlu ọ̀pẹ kan báyìí ní dísẹ́mbà kan báyìí tó yẹ pé ọ̀pẹ ló ṣubú ọ̀pẹ ló wo mọ́tò <laughs> àwọn mọ́tò ayérayé ṣẹlẹ̀ ló fẹ́ ni. màá sọ yòókù tàbá ti dé ẹjẹ jáde hmm? mo ń jáde ní tábà dé àmàmà sọ ẹ má wọ ẹ ra mọ́tò yẹn fúnra yín náà ṣé o lè ah. guess ni. ìgbà tẹ ní kí n sọ nǹkan tí mo fẹ́ tí mo sọ tẹ tún mú mi ṣe yẹn báwo lẹ ń ṣe báyìí náà àtàwọn tí mi ò ṣe bébì náà kí ni gbogbo ilé yìí náà. nígbà tó jẹ pé téèyàn wá ti try nǹkan kan tí ò bọ́ sí Ọlọ́run lè lo ẹgbẹ́ yẹn fún yẹn. ẹgbọ́n mi kí ni nǹkan fẹ́ sọ. mo ti rí solution sí nǹkan tó fẹ́. ẹ wọ́n ti rí solution solution solution iná mẹ́rẹ̀mọ́ chukwumerika naa mere m chukwu nne bi nka nna mere m chukwu nne bi nka mi nna mere m chukwu nne bi nka. ọlọ́run padà gbọ́ àdúrà mi ni ọlọ́run ààrẹ ẹ̀gbọ́n mi ò yá o wọ́n nílò ẹ nílò ìrànlọ́wọ́. ṣùkú à ẹ nílò wọn nígbà tí mo ti pa hàn yín ti pààrọ̀ lójijì ẹ̀yin tẹ́ ẹ̀ ń ẹ̀ jẹun sùn lálẹ́ àná ẹ pè mo wá bẹ ṣe máa jẹ ẹ tí mo fi dé ni ẹ jí lára ẹ ẹkọ rẹ ṣe gbọ ìgbà máa jẹ ní kí fi kúkú máa wá gbogbo rẹ ẹ o léwa o léwa o. finally finally ò ń lọ o ah, máa wá jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sórí wọ́n pòwe ẹṣin lẹ́ẹ̀kan pé tí ẹṣin bá dá ẹ̀gùn èèyàn máa tògùn tó bá dẹ̀ wò pé òkè ó gbójú tọ́lọ́run fún ẹ gbogbo ìgbìyànjú àti wé tó o kà ó kankan mú àti ọlọ́run bá lo ẹ̀gbẹ́yàn fún yàn náà kì í ṣe nǹkan tó burú jù kẹ́mi wo bí ayé ẹ ti dáa wo the next few months you have your own car wo bí ẹ wà nílé ara ẹ̀. mímọ̀ pé àgbàlagbà àgbàyàrá yín ẹ̀ ní ẹ̀ ní ìkọ̀kọ̀ lọ́ọ́ tẹ fẹ́ fún mi ẹ̀ níbi tẹ́ ẹ̀ lọ mi ò mọ̀ tẹ́ jí ni mo mọ̀ bóyá ẹ lálàá ni mi mọ̀ bóyá èèyàn èèyàn èèyàn èèyàn fẹ́ yín sí yín jù ni ló wá affect in psychologically because bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́kọ̀ tí ẹ̀ mú bá ńlá ẹ wo ẹ jọ nítorí tọ́ lọ́hùn ẹ jọ nítorí tọ́ lọ́hùn. kí ni sìn ìgbà tẹ́ wá ń wò mí sí nǹkan ẹ mo fẹ́ jáde látara ẹ̀ jẹ́ kí n jáde gbogbo nǹkan tẹ́ kọ́ kalẹ̀ láti A to Z kò sí kankan náà tó mú kinní wá ẹ ẹ̀yin alẹ́ ẹgbàá mi ẹ̀ ń wò mí ràn ní ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi o ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi rò mi rò para wọn wà òkè o ẹ ẹ gbà mí ẹ wò mí ràn ni ẹ.